mo kí gbogbo àwọn àfa wa níkàlẹ̀ mo sì kí gbogbo àwọn bàbá bàbá màmá màmá mo kí wa lọ́nà tó dáa jí pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ẹ̀yin àfa wa. Bravo! ẹ̀yin bàbá wa. àbí ìfẹ́ àkọ́lá tí kò lábà wọn sáfì àdàkùnjọ wá fi ṣe tẹ́ wá. ẹ̀yin màmá wa àbí ìkẹ́ àkọ́lá tí kò lábà wọn sáfì àdàkùnjọ. ẹni bá tẹ́tí gbọ́ agọ́lágọ́ yé ẹni bá tẹ́tí gbọ́ agọ́lágọ́ yé ìyẹn yàtọ̀ sáwọn alábòsí ẹ̀dá tí wọ́n kà wá sí sáréwọ̀ lásán ọlọ́run tó ní wá ọlọ́run tó ní wá àsádìẹ gbogbo ọ̀nà táwọn alábòsí kò sì lè bá fi wá borí ọ̀tá pẹ̀lú ète ọlọ́run gbé wá ró máa ṣubú. ṣiṣẹ́ bí aláwo mi ò sí àti yan wá sí ṣiṣẹ́ láyọ̀ torí pèpè láti gbẹ̀sìn ga aláwo ló pàṣẹ ká lè gbẹ̀san wíwá tí ẹ wá ó ti dájú wíwá tí ẹ wá ó ti dájú ìgbìyànjú yín ò ní dòfò tágbọ́ má gbà nìkan níbẹ̀ ló yàtọ̀ ẹni gbìyànjú tó ló wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run àwọn tó jù wá lọ ti ṣe wọ iṣẹ́ àwọn ẹgbẹ́ wa ti ṣe wọ iṣẹ́ àwọn tí ò tó wa ti ṣìwọ iṣẹ́ ilé ayé máa kọ́ láfẹ́ ròyìn owó ayé máa kọ́ láfẹ́ ròyìn ọmọ ayé máa kọ́ láfẹ́ ròyìn dúkìá ayé máa kọ́ láfẹ́ ròyìn ọlọ́run tó ní wọn ló gbé wá débi ẹ̀yìn àfáà wa jẹ́ lọ rántí ẹ̀yin bàbá wa ẹ jẹ́ lọ rántí ẹ̀yin màmá wa ẹ jẹ́ lọ rántí aláìsí láyé tàjẹ́ lánàá aláìsí ọ̀hún la ó sì tún jẹ owó kílà ní tàgójúlé ilé kílà kan ọmọ kílà bí ta lójúlé ìmọ̀ kílà ní ta lójúlé ipò kílà ní ta lójúlé aláìní nǹkan tàjẹ̀ lànà aláìní ọ̀hún la ó sì tún ẹni fẹ́ ní. ṣáájú ẹ jẹ́ àjọsìn fún ká lè gbẹ̀san rẹ̀ kí náà fi dá wa náà tá a gapá kí fi dá wa náà tá a gapá yẹ̀pẹ̀ tí wọ́n fi dá wa ní bẹ̀rẹ̀ yẹ̀pẹ̀ náà ni la ó sì rí ìròyìn aláwo ẹ̀tẹ́ tí ẹ gbọ́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 kápá lórí ọ̀la mímọ́ rẹ ọba àwa ẹ̀dá ọba olólùṣọ́ gbogbo ẹ̀dá agbára làró mi kó la fiwé alágbára bí àlàó mi ò sí àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run tó fi kádàrá.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 ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ de ohun tó dájú òun làkọ́lé ọ̀rọ̀ mi ìpalẹ̀mọ́ de ohun tó dájú. Abdulrafi kí ló ṣe tí ò ní ṣe mí kí lọ́lọ́run sọ bóun ó ṣe tí ò ní ṣe kí lọ́lọ́run ṣe tí ń yà wá lẹ́nu kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa tọ́lọ́wọ̀n ti sọ pé òun ó ṣe ẹ̀yin ọmọ ìyá mi àsìkò tó fún ẹ kígbá àyà rẹ tó le bí òkúta tó jẹ́ pé gbogbo táwọn àáfàá wa ń sọ látàárọ̀ o kò ká kó pé káwọn àáfàá ṣe tiwọn tọkọ máa lọ ọlọ́run sọ fún ansuratul hadith aya kẹrìndínlógún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله Ọlọ́run ní sásìkò tó kẹ́dẹ́ni tí ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù Ọlọ́run láti látara tí ń ṣẹlẹ̀ sí kan nínú yín tó dájú pé yóò ṣẹlẹ̀ sí ọ Ọlọ́run ọba tó ní ilé ayé ó júwèé bí ilé ayé ṣe rí i ní suratul Hadid bákan náà àyà twenty ọlọ́run ní ẹ lọ́ mọ̀ ilé ayé tẹ̀ ń bá yìí eré lásán ni ìranù ni ọ̀ṣọ́ lásán lẹ̀ ń ṣe wàtàfáàfọ̀ ìyanràn lẹ̀ ń ṣe láàrin ara yín lórí òfo ẹ̀ ń tọ́ra yín pé lówó jura yín lọ ẹbí mọ́ jura yín lọ olófo ni wá òfo la wá òfo la lọ. ẹ rí i pé tí òjò bá rọ̀ tí irúgbìn bá wá yọ lórí ilẹ̀ yóò máa jọ kẹfìrí lójú ewé tẹ́ ẹ rí tó tutù yìí ó ń bọ̀ wá gbẹ tó bá gbẹ ó ń bọ̀ wá pọ́n tó bá pọ́n ó ń bọ̀ wá rọ. mo ti kúrò ń bẹ̀. ẹ tẹ́tí ẹ gbọ́ o aburú ò ṣe yàn. ikú bàbá wa kì í ṣàbùrú rárá ìwásáyé wa ètò ọlọ́run ni lílọ wa ètò ọlọ́run ni àwa là kì í gbọ́tàn ara wa tán o ó sọ ìtàn wa nínú súrátù mọ̀mìnún àyà kọkànlá. wàlúkọ́ ní ọlọ́kùnrin yìí ń àlàyé fún ẹ ọlọ́run ní ẹ má dara yín láàmú abdulrafiu ṣe mo gẹ́ ti orúkọ yẹn abdulrafiu ọlọ́run ọba ní yẹpẹ mo fi da láti lẹ̀. ṣé ẹ sì mọ̀ pé ìlérí tó ṣe fún yẹpẹ níjọ́ tí wọ́n ń bu yẹpẹ ní pé gbogbo ń tá a bù lára rẹ láàdá padà fún ẹ gbogbo oúnjẹ tẹ́ ẹ̀jẹ̀ láyé pátá ibo ni wọ́n ti bù ibo la máa ń yà á sí inú yẹ̀pẹ̀ là ń da padà sí ìwọ gan tó o wá ń bẹ lórí yẹ̀pẹ̀ tó ń jẹ yẹ̀pẹ̀ tó o wọ yẹ̀pẹ̀ lásọ tó o ka yẹ̀pẹ̀ níwèé tó ń gbénu yẹ̀pẹ̀ lójoojúmọ́ ìjọ bá jáde láyé ibo là ń kì ọ́ sí. ọlọ́run ní yẹ̀pẹ̀ yẹn ìjọ bàbá rẹ̀ báyà rẹ̀ sùn làwọn á sọ tó ti kó jẹ gẹ́gẹ́ bí oúnjẹ àwa sọ dàtọ̀. àtọ̀ yẹn la ẹ̀jẹ̀ kíkí náà lásán ni bá sí ẹran ìwọ là ń dá lọ́wọ́ gbogbo bá sí ẹran ìyá sọ́ọ̀dì egungun àwa àsọ́ọ̀dì egungun àwa bẹ̀rẹ̀ sí ní fi àwọn ẹran àfi bo egungun ngba Ọlọ́run dápá tó dójú tó dẹ́sẹ̀ tó dáa tán súnmọ́ àìṣá. náà wò kárí kọ́ ni a adá ọlá dá pé wọ́n wá ń dúpẹ́ pọ́ máa bímọ tuntun fatabá mọ́ndàlá ọba tí ò sẹ́ni tó mọ nǹkan dá fún wọn lọ́hùn ń bá di kọmíṣánná la di òṣèlú la di ọba ìlú Laba dọkọ ìyàwó labá di managing director ọlọ́run ní ẹ ti gbàgbé kẹwàá ka ìtàn yín tó kù ìtàn rẹ ò tán síbẹ̀. ṣùgbọ́n ìtàkùn bá dàda ìkàlà mọ iyì tó. ọlọ́run ní lẹ́yìn gbogbo eléyìí máa padà gba ẹ̀mí náà lọ́wọ́ rẹ padà àmọ́ ìtàn náà ò tí ìtàn ti ń bá pa ẹ́ ìtàn rẹ ò tí ìtàn. ṣùgbọ́n ìtàkùn ìyàwó ìkìyà máa ti tòbi àṣùn. ètò wa gbé ọ dìde lẹ́ẹ̀kan sí àkójọ tẹ́ ẹ kójọ yìí béèyàn bá jókòó bí tí ò bá mọ̀ pé torí ara òun lòún ṣe jókòó ó ṣe bàbá ńlá mistake aburú ẹyọ kan báyìí ó ṣẹlẹ̀ sí Abdulrafi àwa tí Ọlọ́run fi ṣàdánwò fún làwa tá a ṣẹ́kù ó mọ̀ ọmọ fi ṣàdánwò fọkọ àbífáyà ó ṣàdánwò fáwọn ọmọ ó fi ṣàdánwò àwọn tó sì fi ṣàdánwò fún Ọlọ́run ní ẹ má dára yín láàmú yín nǹkan ẹyọ kan péré lẹ́ẹ̀fi borí àdánwò yìí àwífúnni kó tó ṣe ni lèmi Ọlọ́run gbogbo wa la lásunkún àwọn èèyàn kan làwọn èèyàn kan ó wa ìjókòó báyìí tó o bá ti mọ̀ ní tiẹ̀ ò ní dààmú ayé ti torí ẹ̀ jókòó báyìí rí tó o sì máa ń pa rẹ̀ wọ́n máa jókòó lẹ́ẹ̀kan rẹ̀ méjì lóníkálukú ní ọjọ́ ìkómọ rẹ̀ ìwọ kọ́ ló mú déètì ẹ̀ ọjọ́ ìsìnkú rẹ̀ ayé òtún kójọba ìwọ mú déètì rẹ̀ ọjọ́ ìkómọ rẹ̀ èrò kójọ òní lè pèrò èrò sì wà ọjọ́ ìsìnkú rẹ̀ èrò tún kójú òní lè pèrò èrò sì wá ọjọ́ ìkómọ rẹ ẹ fi wé ọjọ́ ìsìnkú wa òmẹ́ni tó fọ abẹ́ rẹ̀ ń jọ wọ́n bí ọ òní mẹ́ni tí ó mọ̀ fọ abẹ́ rẹ̀ ń jọ bá jáde láyé aṣọ tó kọ́ wọ̀ láyé òmẹ́ni tó wọ̀ fún ẹ̀ aṣọ tó wọ̀ gbẹ̀yìn òní mẹ́ni tí ó wọ̀ ọ̀ ń pera rẹ lálágbára láyé agbé ọlọ́jọ́ ìkómọ ni ìyá rẹ fẹ́ rúṣọ ni ẹ bá mi gbé kí ni wọ́n ó sọ lọ́jọ́ ìsìnkú mi ẹ bá wa gbé náà ni ó gbẹ̀yìn rẹ̀ bá a ti bẹ̀rẹ̀ láàparí rẹ̀ ọmọ ìyá mi ǹjẹ́ ikú yìí ìjọwọ́ ẹnìkan ló ti wá torí ọmọ èèyàn gọ̀ púpọ̀ aláìmọ̀kan lọ́mọ èèyàn ìjọ ẹ̀dá kan bá jáde láyé ẹ rò pé ọjọ́ náà ni wọ́n ti ń sàsì ẹ rò pé ọjọ́ náà ni wọ́n ti wá bí wọ́n ti ṣàpá bọ́ọ̀ ti wáyé ojoojúmọ́ láyé ń wá kó ọlọ́wọ́n ọba ọba àrà ọba alágbára ló ń dojú tọ̀ta òun ló ní kí á ah, àbá ọlọ́wọ́n bá ní ń tàn sásìkò àsánà tó ń tẹ̀sù hù. ọlọ́run níbi dáadáa bá kàn ẹ́ inú àwọn kan bàjẹ́ ó ti àwọn àáfàá wa gan tí wọ́n bá kéwú àwọn kan bẹ tí inú oorun wọn ọlọ́run níbi dáadáa bá kàn ẹ́ inú àwọn kan bàjẹ́. wàyí tó sí lókun ṣe kí á tó yẹ kó ọ̀hún bí i. àmọ́ ń gba ilẹ̀ bá yọ ẹgẹ́ rẹ̀ ìgbà yẹn nìkan nínú wọn máa ń dùn ẹ sọ pé inú ọ̀tá mi ò ní dùn ìlérí wo lọ́lọ́run ṣe báwọn bá ṣe sùúrù tó ọ̀bẹ̀rù ọlọ́run tó dúró tọ́lọ́run èdè wọn kan ò ní ṣẹlẹ̀ ẹ lórí ìwọ tó o bá ní nìkan ló pa abdulrafiu ó gọ̀ ó yá kẹfìrí màá wá fi hàn ẹ́ sìn ọba àlekè ọlá ń sọ àwọn kankan fún wa nípa ikú náà àwa máa ń ròyìn pé ẹ mọ̀ kí gbogbo ọgbọ́n tọ́mọ èèyàn ọgbọ́n láyé ọgbọ́n tá a fi ń sá fún kú mi téèyàn bá ní ẹ má fi ṣúgà sínú tíì mi kí ni ń sá fún tó bá ní ọbẹ̀ tèmi ẹ má fi yọ̀ sí kí ni ń sá fún èmi ò lè má lu àgún kí ni mò ń sáfù ọba bẹ sọdá àti tẹ fàlọ àná ìfimilẹ kọ lọntì ẹ kí ni sáfù bá a bá kọ́lé tá a wá ṣe bọ́gílárì sọ́tún tá a ṣe sósì tá a gbájà sẹ́nu ọ̀nà kí là ń sáfù gbogbo ọ̀nà tá a mọ̀ láyé kó o jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọlọ́mọba yẹ̀yẹ́ wa àkọ́kọ́ ń tó sọ nínú sóràtò nìsáyì àyà seventy eight kí lọ́lọ́wọ́n bá sọ. àìlànà ọ̀bẹ ọlọ́run níbikíbi tó ọba wá ikú ka ọmọ ọba máa bẹ lórí asosó fi bẹ́ẹ̀lẹ̀ lọ́dún sátú jùmọ̀ ọlọ́run ní ikú tẹ̀ ń sá fún. ẹ má bínú twenty minutes náà fún mi ló jẹ́ kí n máa sáré oníkú tẹ̀ ń sá fún. ikú yóò ka yín mọ́ ìjọ tó ọba lè sá fún jíjí rẹ̀ lọ́ọ́ lè sá fún ikú rẹ̀ ṣé ẹ wá rí ikú ń sọ yìí àwa tá a wá ní àbí wọ́n pa á ní ó yá lọ ní aya one forty five kó tètè dá wọn lóhùn bẹ́ẹ̀. wọn wọn ò gbọ́ àwọn afa àti gbọ́ ẹ máa ń tún kà bẹ́ẹ̀ wà má kánà lè na ọ̀sẹ̀ àtàwọ̀tà ìlà ìzìnlá ìkẹta àmọ́ àjàlá ní kò ṣeé ṣe kẹ́mìkan ó jábọ́ àyàfi kó òun náà ló sọ sínú àyà tó ní mọ́ àsọ́ọ́bà mi mùsíbà tí ń fil ardi. àsọ́ọ́bà mi mùsíbà tí ń fil ardi wà láfi anfusikum. ìlà fi kìtàbí mi kọ́ bó lè rí àná wá ìnà zálíkà àlàlá. ọlọ́run ní kò ṣeé ṣe ta ló nílé ayé ẹ̀ ìjọ ọlọ́run náà máa ń sùn ẹ̀ dáhùn ǹjẹ́ ó máa ń tó òǹgbé gbogbo àwọn security ta ni ṣé security làwọn yẹn ta ni ń ṣọ́ wa láti inú ta ni ń ṣọ́ wa látòkè ta ni ń ṣọ́ wa níwájú ta ni ń wa lẹ́yìn ọba tó sọ yìí pé ńgbà tí wọ́n fẹ́ mú Muhammad kí ló sàpàjá rí náà ní bẹ́ẹ̀ ní àìdí sáàdá wà mí ní kálífì yìí. fàwọn. tán bá náwó sì máa gé ọwọ́ wọn yìí máa sọ fún Muhammad òṣùkúrú ní mọ́tàlá ọ̀gbọ́. òṣùkúrú ní mọ́tàlá yàrá ìgbọ́. ìsàmà kọ́ọ̀mù ilé àìdíyàwó fàkàfà àìdíyàwó. tó ṣe kù ti náwó sí yín ọlọ́run mo gé wọn. ẹrù ọlọ́run lẹ́nu súrátù nahali aya sixty one ó lẹ́sẹ̀ tá à ń ṣẹ̀wọ̀n gan tó ń bá ní kó máa mú wa bá a ti ń ṣẹ̀wọ̀n kò ní ṣẹ̀kẹ̀ nìkan kan lórí ilẹ̀ ayé. أجل مسمى فإذا جاء أجل لا يرتاب nǹkan kan wà tó yẹ kó ṣe ni ò ṣe ọlọ́run ní tásìkò bá tó in tó máa ń ṣe tó fi ń gbáyé lọ́ọ́ ṣe tó fi kú. ọ̀rọ̀ pé a kádẹ̀ ló mọ̀ ni kò ní jáde kádẹ̀ ló mọ̀ ni kò ní síkì kádẹ̀ gbogbo yẹn bọ́ọ̀ ti mọ̀gbà tó wá tó mọ̀gbà tó nínú oyún ìyá rẹ̀ lọ ní mọ̀gbà tó wọnú sàárè ọmọ ìyá mi suratu munafikun. ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ tẹ́ ń tọ́ tẹ́ ń gbọ́ mi. ipò tó wà kó mú ẹ gbàgbé ọlọ́run má jẹ́ kówó tó o ní má jẹ́ káyà tó o ní má jẹ́ bí ayé ṣe ń kì ọ́ báyé ṣe ń kì ọ́ tó la yóò gbàgbé rẹ̀ mo fẹ́ kó mọ̀ yí pé kí ni. ọlọ́run má ṣe wálé ní òfò dáhùn. Ah, ibo ló fò sí yẹn. wà á fi kú ẹ̀yin ojú yín lógún ẹ̀yin ò lè máa wojú àwọn afá rẹ̀ kọ́ ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ wá ń ní ẹ tètè máa fi ṣe tèmi ọlọ́run ara rẹ máa fi sìn mí máa kírun orí pé wọ́n kírun sí àfá wa lára méjì ní irun tó kì í láyé irun tí wọ́n kì í àti tí wọ́n kì í sí ọ lára tí irun tó bá fẹ́ kì í sí ọ lára tí ó bá gbé ọ àfi kọ́ ọ jẹ́ kírun kírun láyé tó bá lágbára tó gbára lé pé àwọn àfáà ń bọ̀ àkàkúlé wà láò ní í ṣẹlẹ̀ ọ lórí ó mọ tó ṣẹlẹ̀ èpè ní àdúrà níwájú kèfèrí àìbẹ̀ ọlọ́run fún kèfèrí tó bá jẹ́ bẹ́ẹ̀ irú ànábì Noa a máa bẹ ọlọ́run nítorí ọmọ rẹ̀ ànábì Noa ó kí lọ́lọ́run dá báwo ló ṣe dá Noa lóhùn. ìnáwó ní sàmìnà àlìkà. ó ní Noa eléyìí sínú ara ilé rẹ o. ìnáwó ọmọ ló ń gé ìrọ̀sọ́ ni. eléyìí tí ò níṣẹ́ rere kan tó ṣe iṣẹ́ wo àfa wa tí wọ́n lọ lẹ́ẹ̀kan ara aṣẹ́ rẹ tí bàbá wa ṣe ni wọ́n ń sọ yẹn gbogbo àwọn àfa wa lè ròyìn wọn ọlọ́run ọlọ́run bá lè kí ọlọ́run bá wa kẹ́ wọn mo wá bẹ́ẹ̀ kó mú kan nù mẹ́ta jẹ́ àfi wá kí àparí ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ tán àfa bá bẹ́ẹ̀ ka ìsáwá kà fún ẹ ẹlòmíà rí àfa àfihàn ni ẹ lọ́ọ́ kásẹ̀ kùlé kẹ́ mú ẹ́ńfílóòpù láyé láyé lọ́la mi lè sọ fún àwọn àfa ẹjọ́ ẹ máa kàtúmọ̀ rẹ̀ fún wọn ẹlòmíì ò mọ̀ túmọ̀ ìtumọ̀ rẹ̀ tó bá gbọ́ túmọ̀ rẹ̀ ó ní láti jókòó èló ní bẹ lọ́wọ́ rẹ̀ tó ní kí wọ́n lọ kálẹ̀ kùlé báńkà ìsáwáká. ìsáwáká á sì ní wá kí á. ikú tí ó pa ọ tí ó ti gbọ́ ẹ wo bó ṣe dé. ìsáwáká sí àkàbíbà. ọ lè pe gbogbo nǹkan nírọ́ ọ lè pe kú ara rẹ nírọ́. máa gbọ́ ẹlòmíì tẹ fojú kéré ikú ni ó sọ ọ́ dẹni gíga ẹlòmíì tẹ pèlẹ́ ni gíga ikú ni ó sọ ọ́ dẹni yẹ̀yẹ́ báwa sọ̀rọ̀ fíhùn dẹni gíga. <laughs> ìsàrú tẹ̀sí ní àrídùn máa jẹ́. tó bá ní wọ́n mi ilẹ̀ ní mímì títì kò sẹ́ni tí wọn ò ní fọ́lẹ̀ nítorí rẹ̀ wọ́n ń fọ́ nítorí mi jọ. wọ́n sátìlì jí bá a lò bá sá. gbogbo òkè yìí lọ́lọ́mọ kù dànù. kọ̀tánà bàbá àwọn bàtà. gbogbo wa dàbí bàtà nkun àtíkè dànù. wọ́n tún aṣọ ajá ṣàlàṣàbà. kí n tí máa mú wa nìyẹn ọ̀nà mẹ́ta la pín sí wọ́n lọ́ọ̀ tiẹ̀ tọ́ bá ní àwa ń gbé dra ẹ̀ àwa ń gbé bìkan ọ̀ọ́rí bí gbé ẹni gbajẹ́gúnlẹ̀ náà gra ni ṣe mọ̀ pé kan jẹ́ government reserve area ìkan jẹ́ general reserve area ìjọba wọ sàárè wà á dá gra mà ọlọ́run lọ́nà mẹ́ta ni wọ́n lọ́ọ́ iṣẹ́ eré ní gbé èèyàn síbi mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ eré iṣẹ́ ẹbí ọlọ́mọ àṣìwá ló ní iṣẹ́ ẹbí níṣó. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fọwọ́ tún gba tíra dà ẹ lọ́lọ́n jẹ́ fọwọ́ tún gba tíra mi ẹ ọ wà á máa gbàdúrà nìkan kọ ọ gbọ̀n sí àwọn kan fọwọ́ tún gba tíra. àwọn kan fọwọ́ sí gba tíra àwọn kan ó sì jẹ ní iwájú nínú dáadáa àwọn lẹni àsúnmọ́ ọlọ́run jù ní àlìjọ náà onídẹ̀ra ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ díẹ̀ ló kù wọ́n bá ara àwọn ẹni rẹ pẹ̀lú rẹ má jẹ́ kó dúró tì ọ́ díẹ̀ ló kù nínú àwọn ẹni rẹ tí ó bá wá jù. ọlọ́run ni wọ́n máa bẹ lórí ìtẹ́ta fún ọ̀rọ̀ gbọ̀kú. wọ́n kọjú síra wọn lórí rẹ̀ ni ẹ ní houseboy ilé ẹ wà ara àwọn tí ó máa sá fún wọn jọ náà àwọn ọ̀dọ́ tí ò ní dàgbà. pẹ̀lú àwọn ife tí wọ́n fi máa mú mi àmúṣẹ̀mí. tí ò ní máa fọ́ wọn lórí wọn ò sí ní máa húnra. èso gbogbo wọn bá ṣe ń fèsò lọ́lọ́run máa fún wọn mo ti fẹ́ round up ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ sàn yẹn rẹ̀ ọ̀ṣẹ́ àwọn ẹran ẹyẹ bí wọ́n bá ti ń fẹ́ lọ́wọ́ máa fún wọn àtàwọn ẹlẹ́yinjú ẹgẹ́ tó máa dàbí àwọn òkúta olówó iyebíye. ìmọ̀kánú ìyá màlúù bá ń túbẹ̀ yẹn pé jàzá. ìmọ̀kánú kò sọ́fẹ́ lọ́hùn kò sí ọ̀fẹ́ mọ́ retí ọ̀fẹ́ lọ́jọ́ náà ẹ̀san ni fúnṣẹ́ rẹ̀ tán ṣe má kọjá abẹ lọ sí ìgbẹ̀yìn nígbà míì ọlọ́run máa ń bi wá yóò wá pe alágbára ayé ẹ mọ̀ pé ṣé nínú wákì nínú sùràtù kìámọ̀ ló ti ní wàkìlà mọ̀ rọ̀ so gbogbo gbanigbani tá a ní ní ìgbẹ̀yìn sùràtù wákì ó wá ní. nígbà tí ẹ̀mí bá fẹ́ bọ́ ṣẹ́rí tó pè lẹ́mìí òun ní máa ń yọ lára wa nígbà tá a lá a lálàá ìtẹ́lẹ̀ mi ò fi sí lọ́hùn ní ike báwọn náà ṣe gbé wa dìde ńlẹ̀ ìta bá kú gbogbo ọ̀nà lọ́lọ́run fi júwe fún wa ó fi ilẹ̀ ó fi júwe fún wa ó fa àwọn irúgbìn ó fi júwe fún wa ìwọ fúnra rẹ ńgbà tó ń sùn inú ilé ló wà ìyàwó rẹ sì mú ẹlẹgbẹ́ rẹ kó ń sùn ńgbà tó làálàá Òṣogbo ló ti bára rẹ tálẹ́ni tó gbé ọ dìde ẹ̀mí tó fà jáde lára rẹ yẹn ni wọ́n fà jáde níjọ́ tó bá jáde láyé ẹ̀mí yẹn iṣẹ́ tó ọba ṣe ní ó sọ àwọn mọ̀lẹ́kà tí ó fà á wànásì àti gari kọ́wà wà náà náà tọ́wà ọlọ́run jẹ́ káwọn màláìkà ẹni rẹ kí wọ́n gba ẹ̀mí wa tí wọ́n yẹn ló torí ẹ̀mí rẹ bó o ṣe ga tó lẹ̀mí rẹ ọlọ́run nígbà tí ẹ̀mí bá dé gògóńgò tó fẹ́ jáde. gbogbo wa wà lọ́dọ̀ òkú àwọn òfin òkú dókítà a ń àwa tá a fẹ́ gba ẹ̀mí súnmọ́ ju gbogbo ẹ̀yin tẹ́ ìrànjú kalẹ̀ lọ ẹ̀ ríran. ìwọ tó kára rẹ kálágbára tó bá jẹ́ pé n tó ṣe Abdulrafi yóò ní í ṣe ọ́ tó bá jẹ́ pé a ní gbẹ̀san lára rẹ kí lọ́lọ́run sọ. bẹ́ẹ̀ ti hùn sọ bí kí agbára rẹ kọ dá ẹ̀mí padà sí lára tó bá jóná ní gbogbo gàrú tó ń ṣe lórí ilẹ̀ jẹ́. ọmọ ìtàn àrínà lè kọ́ ọ́ ọlọ́run ni ẹ ṣe gbogbo àdúrà tá a ṣe ọlọ́run jẹ́ kó bá a fa wa torí àdúrà máa bẹ́ ni rẹ ó wá ní tó bá tó bá fẹ́ ṣoríire jẹ́ ni tó ṣiṣẹ́ rẹ tó bá ṣiṣẹ́ rẹ ọ̀ nísìnyí wàjà bọ́ bá ṣiṣẹ́ rẹ ọ̀ nísìnyí bọ́n bá ṣiṣẹ́ rí ìpèsè tó dáa yóò mọ̀ bẹ fún ọ ọmọ abẹ náà àwọn tí ó wà ní Jánnà. wà á mọ ìkànnì mi náà sábì yé mi. tọ́ ọ bá wá jẹ́ ni tó ṣiṣẹ́ rí bákan náà náà àwọn tí gba tíra wọn bẹ̀ lọ́wọ́ ọ̀tún. fàṣà àmúlùmí àgbà mi ní àṣà àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo ẹni tí ó ń gba tírà pẹ̀ lọ́wọ́ ọ̀tún. àmọ́ tó o bá ń bẹ náà wọn tó pe ọ̀rọ̀ ọ̀hún nírọ́ tí wọ́n sọ lọ́wọ́ ẹ̀ kírun gbogbo ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ìta ah, fi gbà wọ́n lálejò lómi tó gbóná já fún. wọ́n wà wọnú ẹnu náà jẹ́ yìí. ìnáṣà làwọn àkọlẹ̀ kí farahàn tọ́lọ́wọ́n bá lékè ọlá fẹ́ fi gbà wá là. ẹ ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́wọ́n ọba tó tó wù ú. níparí ọmọ ìyá mi jáwọ́ ó tó gẹ́ wọ́n tó gẹ̀yìn ìwọ ni wọ́n bá wí ọmọ ìyá wa ti ṣe tiẹ̀ ọlọ́run adé yẹ kó dé síbi lóra àwa ló ká máa gbáradì ànábi ní ẹgbẹ́sẹ̀ kan bí ẹni tí ò ní gbé mi o lè jọ́la ó ní wàhálà kọ́ni alimnali mustaqdimina ní kọ́ńtà mọ́mẹ́ntì òkò ọ̀nà bá a ṣe wáyé ọlọ́run lè tó wá ní kankan alẹ́ Muhammad sasana ó ní ṣe rí mímí tẹ̀ mí yẹn òǹkà kan ní kò ní kò ní lé kan kò ní dín kan ó dúpẹ́ lọ́wọ́ àwọn afa wa tí wọ́n fún mi ní ààyè láti sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ yìí ọlọ́run jẹ́ wúlò fún mi kó wúlò fẹ́yìn tẹ̀ gbọ́ akólukọ́lẹ̀ azaz tẹ̀ fúláyé